lọ́pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìran tí àìsáyà wòlíì ti sọ nípa àsọtẹ́lẹ̀ olùgbàlà tí ń bọ̀ wá. Àwọn àfẹ́sọ́nà méjì kan wà ní ilẹ̀ Ísírẹ́lì Jósẹ́fù àti Màríà tí wọ́n ṣe ìdílé Dáfídì ọba. Ní ọjọ́ kan áńgẹ́lì ọlọ́run tọ màríà wá ó wí fún un pé alábùkún fún ni ìwọ ẹni tí a kọjú sí ṣe lóore ìwọ ò lóyún ìwọ ò sì bí ọmọkùnrin kan ìwọ ò pe orúkọ rẹ̀ ní jésù òun ò jọba títí ayérayé. Ayé Màríà sì dá áńgẹ́lì náà lóhùn pé, “Èyí ò ti ṣeéṣe nígbà tí èmi kò mọ ọkùnrin.” Ó sì wí fún un pé, “Má bẹ̀rù, Ẹ̀mí Ọlọ́run yóò wọ inú rẹ, ọmọ tí ìwọ ó bí a ó máa pè ní Ọmọ Ọlọ́run.” Màríà sì dá áńgẹ́lì náà lóhùn pé, kó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ áńgẹ́lì náà sì fi í sílẹ̀ lọ. Jósẹ́fù sì rí aya àfẹ́sọ́nà rẹ̀ ó ti lóyún. Jósẹ́fù ti ṣe olóòótọ́ ènìyàn ó ń ronú láti kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ kò sì fẹ́ ṣe é ní gbangba. bó ṣe ń ronú nǹkan wọ̀nyí áńgẹ́lì olúwa fara hàn ní ojúran ó sì wí fún un pé jósẹ́fù má bẹ̀rù láti mú màríà aya rẹ sí ọ̀dọ̀ nítorí oyún tí ìwọ rí nínú rẹ̀ ni láti ọwọ́ ọlọ́run ni. nígbà tí joseph tají ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ lẹ́yìn náà àṣẹ ti ọ̀dọ̀ ọba wa ní ìlú rome láti ka gbogbo israẹli nítorí róòmù ló ń ṣe àkóso ní àkókò náà jósẹ́fù mú aya rẹ̀ wọ́n sì lọ sí ìlú bethlehem ìlú ọba dáfídì láti lọ́ọ́ fi orúkọ sílẹ̀ bí wọ́n sì ti dé bẹ́tílẹ́hẹ́mù ọmọ sì mú màríà màríà sì bí ọmọkùnrin kan kí èyí tí a sọ láti ẹnu wòlíì àìsáyà kí ó lè ṣẹ pé wúndíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan a ó sì pe orúkọ rẹ̀ ní Emmanueli ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa.